وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وكلمة وأقربه إليك شكوك وجاء جيش إسلام القفوة جيش الجونة يكون قلب وقفاته ولا نيوا ترى كان ìmọ̀tara ẹni nìkan eléyìí ti máa mú kéèyàn fẹ́ gbé gbogbo nǹkan lágbèéká fún àwọn sílẹ̀ ẹlòmíì láti lè ba ara nǹkan tiẹ̀ náà. èèyàn ní sílẹ̀ wáyé kí nǹkan ọ̀rọ̀ láàrin rẹ̀ àti àwọn èèyàn tó bá jẹ́ pé òbí tó bá ní ìwà ìmọ̀tara ẹni nìkan kò sí bí ó lè darí ilé tí ọmọ tí wọ́n gbọ́rọ̀ sí lẹ́nu bẹ́ẹ̀ ni ọkọ kò ní nírú wa kí àárín rẹ̀ àti ìyàwó rẹ̀ kọ́ dọ́gba bí àwọn náà ló sì nírú wa kò lè ti rí ilé ọkọ gbé gbogbo èèyàn pátá tí ìmọ̀ tí ìwà ìmọ̀tara ẹni nìkan bá ti ń dà láàbù kò ní lè gbẹgbẹ pé kò ní lè báyàn tó tóbi dórí mọ́ṣáláṣí tá a wà téèyàn bá jẹ ẹni tó níwà tara rẹ̀ nìkan yóò sọ ẹni tó wà lápò ọ̀tún rẹ̀ àti ẹni tó wà lápò òsì rẹ̀ torí kò ní jẹ́ kí àwọn olè ti sọ láti yẹn lẹ́ni tó ṣe pé yóò ní ìsinmi yóò gba gbogbo àyè kankan kan ní. báyà ń gbà tán dúró wọ́n wà ní rúkú ọ̀ àti ìgbà tán bá forí kalẹ̀ débi ìgbà tán bá jókòó ìwà tí ò já rárá ni òní máa mú kí ó jòwó kọjá òjòwó tí ó gbà pálọ̀ tó tún gba yàrá òní fẹ́ rẹ́ lómi ìwà mọ́tàlẹ́ nìkan ó gba ẹgbẹ́ débi kan oníkálukú akọ rẹ̀ wò lẹ́yìn náà ẹjẹ́ ni tí ìwà burúkú yìí ń bẹ pẹ̀lú ẹ̀ àbí kò sí pẹ̀lú yín wọ́n ní kí oníkálukú wa gba nǹkan kan nǹkan yẹn ó sì ṣàǹfààní fún gbogbo wa ìgbà táyìn sọ fẹ́nìkejì sí ìgbà táyìn náà ń lọ ni àbí lẹ́yìn ìgbà táyà ti lọ bẹ́ẹ̀ ti gba kíní bẹ́ẹ̀ darí dé ẹ̀bìrà ńlẹ́rẹ̀ ẹ̀rí pé púpọ̀ nínú àwọn èèyàn lẹ́yìn ìgbà tọwọ́ tẹ ẹ bá bà á ní tó sọ fẹ́lómìn èsì pégbà ti ń lọ tó ṣeé ṣe kó rí gbà tó sì ṣeé ṣe kó má rí gbà ní ó pẹlòmíì lọ́wọ́ rárá o ìmọ̀tara ẹni nìkan iná ẹ̀ sílá ẹ̀ràn ó méjì nínú ìsásùn ọbẹ̀ ẹranko méjì nínú ìsásùn ọbẹ̀ wọ́n sì ní ìyàwó kékeré tí ìsásùn ọbẹ̀ ń bẹ rẹ̀ ìwọ fún kálukú ìwọ ló pin fún kálukú ọkọ jẹran àwọn ìyàwó méjì tó pọn ẹtìdì mẹ́ta ẹ àwọn ọmọ yín márùn náà jẹran báwo lẹsẹ méjì táà ní ló mọ tara nìkan ìwà rẹ ọ̀dà wọn ń para rẹ láró wọn ń pa ìpara wọn ń fi lọ́fíńdà sára tí gbogbo eléyà tó ti wà ọ̀dà ìwà rẹ ọ̀dà náà nítorí pé mo wẹ̀ mo para mo fi lọ́fíńdà sára kì í jẹ́ tíwà tí ọ̀dà ọ̀dà nítorí pé wọ́n mọ̀ nínú ara rẹ pé èèyàn kú ni ọ ìwà rẹ ọ̀dà torí ẹ̀ tí ká máa fi ra léèrè gbogbo gbà ṣé onímọ̀tara rẹ̀ nìkan lè mí ni àbí mo jẹ́ ẹni tí ń fẹ́ kiri eré ọ̀kárí tó bá ti jẹ́ eré ọ̀kárí ẹ̀dá eré tiẹ̀ náà kò ní tán àmọ́jọ́ tó o bá ti jẹ́ pé èmi nìkan ni sọ ó rí pé tiẹ̀ náà yọ bẹ̀rẹ̀ sí ní gbẹ olùwàkọ́mọ́jẹ kò rí wọ́n gbẹ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu.